ẹ ẹ gbé bọ́tà. ẹ wo ìtẹ̀ ọkọ dúpẹ́ lọ́wọ́ yín náà ní ti tán mú mi lọ yẹn ilẹ̀ yẹn ga gan ẹ wo ilẹ̀ yẹn mo láìkẹ́ gan hmm. ah, in fact ohun mi. ǹgbẹ́ sẹ́rí ọpẹ́ kọ́ ló ṣe kókó lẹ́yìn owó lọ́pẹ́ kì í ṣe pé lẹ́yìn ọpẹ́ lówó lẹ́yìn owó ńlọpẹ́ wà. ẹ wo owó yín ti rẹ́gbẹ̀ẹ́ owó ti wà. ẹ gbé bọ́tà. ẹ mi rò pé ẹ mọ̀ ayé tá a wà ń sìn báyìí kò ń ṣe ayé gbé bọ́tà mọ́ ayé ẹ̀tẹ́ wá ni. ohun kó wúrí gbé yẹn lẹ́kọ̀ọ́ sọ ẹ̀ gbowó wá báyìí. Ah, owó wà bọ̀ kò sí ní káàṣì ni ẹ mọ̀ báyìí cashless la wà báyìí àbí sẹ́yìn sí rí káàṣì ní àwọn rí káàṣì ń gbòòrò. ẹ wo sẹ́ni nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kò sí káàṣì o káàṣì ti padà sí gbòòrò nígbà tá ní afẹ́sẹ̀ ìjòwò àṣẹ ìjòwò ní kò sí káàṣì o káàṣì ti wà ń padà o owó ti tẹ́lẹ̀ náà la ná o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ for security reason ni mi ò ṣe ìgbà owó yẹn tẹ bá fẹ́ káàṣì náà má lọ gbé wá o. káàsì gangan ló máa ń ṣe gangan ló ṣe. kékeré nìyẹn ẹ tẹ bá jẹ pé ẹfẹ kí n transfer máa lọ gbé káàṣì wá títí ìrọ̀lẹ́. ẹ wọ́n ti ní ká máa ná káàsì káàkiri káàkiri ebi owó ti náà là ń padà náà la padà sórí ẹ̀. ká ní mo transfer owó yẹn sí iná tí bákàntì ló máa wọ̀ ẹ̀ẹ́dẹ̀mọ̀gbẹ́yẹ máa gbà á tẹ́ máa pín bó fámìlì àbí bó dẹ̀ jẹ́ ìnìkan lẹ́lẹ́ ẹ káàsì dáa ju kọ́ńkẹ́ àmọ́ káwọn ṣẹṣẹra wa ṣẹṣẹra wa lọ. ṣé káàsì lè fẹ́ ni. tó bá jẹ́ pé òun ni mo lè rí ni o ṣé òun ta lè rí nìsín tó bá jẹ́ pé yóò pẹ́ ẹ jẹ́ ká ṣe ń ta lọ. owó transfer yẹn ló máa já kíákíá ẹ lè tètè rówó yẹn ẹ̀yìn àdé bẹ̀rẹ̀ sí fi ṣùgbọ́n tó bá wù yín ọ̀rọ̀ ta nà láti. nísinsìnyí. lẹ́sẹ̀kẹsẹ̀ ní kẹ́kọ̀ọ́ ṣe rìsíìtì fẹ́mi ni. ẹ bá ti ṣe kò síwèé yìí sí wèrè bẹ́sẹ̀ wá ṣé ẹ se fi ṣe kínní ni ṣé ẹ fẹ́ fi ṣe ẹ fẹ́ kọ́ poultry síbẹ̀ ni àbí ẹ fẹ́ ṣe kí la lè ẹ fẹ́ ṣe complex. ẹ mo fẹ́ kọ́ nǹkan tó dáa síbẹ̀ ni fẹ́ kọ́ nǹkan tó dáa síbẹ̀ a gbọ́dọ̀ kọ́ poultry sínú bẹ̀ o bíi ti lajúdú kóòtù lọ ìgbà máa mú sáwọn èèyàn mo fẹ́ kọ́lé tó dáa síbẹ̀ yẹn ni ẹ rí pé àwọn àdúgbò yẹn ilé tó dáa tó dáa wà ń bẹ bí mo ṣe ń wọ ọbẹ̀ yẹn lọ gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn ló dáa in fact ọmọ onílẹ̀ tí yìí ṣe yàn ẹ ah. tún àdúgbò yìí ṣe dáadáa. ẹ àwọn yẹn kọ́kọ́ wọ́n rò pé ìjọba àlejò ìgbéyà wọ́n rò pé kò sí àpèsísẹ́ wọ́n ní àpèsísẹ́ kìnìún ni èmi ni à ìjọba ìjọba gẹ́sẹ̀ fún gbogbo àpèsísẹ́ náà ni ìjọba ò fẹ́ kéèyàn ó lò ó tẹ́ẹ̀ bá ti lọ wádìí ẹ̀wò dáadáa àwa nínú mọ̀lẹ́bí ti wá lórí ilẹ̀ títà táwa àtijọba jọ daṣẹ́pọ̀ ń bà mí. ìjẹ́ tó ń sọ yẹn sìn èmi ò tí ì lọ ṣàyẹ̀wò kankan o. irú àkóso kankan bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ̀rọ̀ lọ́dẹ. ẹ̀rù bẹ́ẹ̀ torí mi ò tí ì lọ mi ò tí ì lọ ṣàyẹ̀wò. yàtí àgíríkì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run má jẹ́ ká ṣe. ẹ àgíríkì lẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ bá lọ rẹ̀ ẹ lọ sẹ́kẹ̀. ilé àgíríkì ni. ilé àgíríkì ni ọ̀jẹ̀. ìjọba ló ń la àgíríkì. tó jẹ́ pé ìwà gbé kíní fún ẹ wọ́n máa ń gbé báńkù pọ̀ lórí àgíríkì. wọ́n ti gbé ẹ̀jọ̀ èèyàn tó lè ní ah, jìbìtì. láì fún yín rìsíìtì rárá ó yẹ kọ́kọ́ yìí ti mọ̀ pé ẹni tẹ́ ẹ̀ bá ta ìmọ̀ pàṣẹ nù. àmọ́ gba rìsíìtì o. rìsíìtì. àmọ́ gba rìsíìtì. ẹ ẹ màá wọ́n sẹ̀ tán kẹ́ tó sanwó tán. ẹ má jẹ ká hmm. ẹ mo ti ṣe owó báyìí o. ẹ mo ń ṣe báyẹn sọ̀rọ̀ yẹn mo ń ṣe nìyẹn mo ti ṣe ẹwọ ẹwọ rẹ ní owó tí ẹ rà máa ọ gbọ́ bàbá. mo ti ṣe bá a sẹ́kẹ̀. àwọn ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ayọ̀ abarantinti ah bàbá mi ó gbọ́ bọ̀ ó wọlé ah ó wọlé ẹyọ. ní kan bá zuwa gbé rìsíìtì ẹ ṣe fún mi. ṣe rìsíìtì ẹ ṣe rí torí rìsíìtì o ṣe fẹ́ wà lórí WhatsApp ẹ mọ wà lórí whatsapp tẹ bá ti wà lórí whatsapp ẹyẹ àdè á snap ẹ báyìí á send ẹ sí i. whatsapp. sórí whatsapp bẹ́ẹ̀ ni. kò sí wàhálà kò sí wàhálà. mo ti ẹ̀gbà yín gbọ́ àá ṣe rí i bí ọba rí yín á mọ̀ pé ẹ̀ lè lu jìbìtì. sẹ́rí ilẹ̀ tó bá ti jẹ́ tàbí kì ìjọba ti fọ̀ ó lè fọ̀ gbọ́ ẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni bóyá wọn fẹ́ kí bẹ́ẹ̀ jẹ́ gbó kí wọ́n á fi kọ́lé. ẹ ìjọba lè kàn rísáàbù rẹ̀ pé à ìbádọ́jọ́ wájú àwọn ọmọ tàbí kí o létà lè tà wọ́n kàn fún un. àwọn ìjọba ayé sì ń tiẹ̀ fẹ́ kí lọ síwájú dé wọn fẹ́ nǹkan bí. sábà pé kò sí ilẹ̀ lọ láíláí ninety nine years ni o ninety nine years ni o bí máa láǹfààní tí ninety nine years yín máa pé tí mo sì wà láyé èmi ọ̀tún tó lẹ́tà fún yín. <laughs> ṣé kọ́ yóò rí èmi àti yìnyín ẹ̀yin sì tún wo ninety nine years sọ́jọ́ orí wa yìí. àá ah, ó sì kéré ní dọ́là ní ìsìn. Ah. Ah, èmi ò sẹ́jú kan tọ̀dọ̀ mi o yàá sí okùn gan ni o okùn gidi ni o gbèsè sẹ́jú o ọlọ́run á ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ èmi ò rí nàìjíríà yẹ̀ sí kún ìtọ́jú orí inú iṣẹ́ ti lò yìí. Ah, kí ló dé ẹ ẹ ṣe rí tọ̀dọ̀ yẹn ṣe mọ́ rí tọ̀dọ̀. ẹ lọ ẹ jẹ́ kúkúrú mọ́ ń pẹ́ láyé ba. ẹ wò mọ́mì hmm? ẹ jẹ́ kémi lọ́ọ́ máa ṣe nǹkan mi. Hmm, ṣe gbọ́ hmm. ìgbéyàwó kúkúrú ṣe pẹ́ láyé náà eh. gíga náà wọ́n ń pẹ́. Eh. Ah, ah, bàbá bàbá mi wá ń tẹ̀ lólò. wá ń tẹ̀. Ah! bàbá bílí bàbá kẹsùn náà ìyá bílí wọn ní kọsẹ̀. mo gbọ́ ṣé máa ń yí tó ní gbọ̀ngàn òun tó jù mí lọ ni tó lóun lè bu ninety nine. ṣáàlù jù ọmọ jù mí lọ sí ìlú òun. èèyàn búburú wọn pẹ́ láyé náà èmi gbò. àwọn náà ga jù ṣùgbọ́n wọ́n dàgbà. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá lì mí ọ̀gá kí ni ọ̀gá. ìtọ́jú ló bẹ̀rẹ̀ àjò yìí. ọ̀gá ọmọ ọdún tí máa ṣe ọdún tí ọdúnládé ti ṣe fíìmù díẹ̀ báyìí náà lè fi gajá lọ irun gbọ̀n tó wá rí bí gbọ̀ngbà bùsọ̀rọ̀ ṣebí. bàbá mi ní ẹ ká fi yẹn lẹ olówó ní ká sọ ṣé kí n ṣe fẹ́ kàlá àti. fẹ́ kàlá ti kú ebi ló gbà láti bá yìí. ṣé ó papọ̀ mọ́ báláǹsì mi. gidi gan ah gidi gan bàbá mi. kò sí wẹ̀rẹ̀. bàlá ìfẹ́ ṣe. kò sí wẹ̀rẹ̀. bàbá mi ní bàlá ìyọkọ fẹ́ ṣe ná. owó skul bíi àìtí sàn owó bíi á ah, ti sàn owó aṣọ fámílì wa tàbí ẹṣẹ wẹ́dí náà ẹ ti fún mi aṣáà máa ṣe pàtí ah, ẹyin ojú ìyẹn kẹlẹ̀ mi lówó yìí gba ẹ̀kọ́ mi ló wà kúkú yanjú gbogbo ẹ̀kọ́ kí balance wa. Ah, ó bàjẹ́ ìyá kí n kúkú yọ five hundred nínú ẹ̀ mm. <laughs> káà náà ṣe pàtí. bá a ti yọ tán kọ́ ọmọ kó lè ayọ̀ yọ̀ yọ̀. owó ló ní àbágbára ipò ló ní kò dé mátà àwọn tó lágbára lánàá dá wọ́n ti kú wọ́n ti lọ. How àfàṣọ ọmọ ìlànà ẹ̀ ṣó ṣó mú yẹs. hundred two bees èèyàn jagajaga èèyàn jaguar <laughs> lẹ́yìn jaguar kò sọ bá mọ́ títí jésù máa fi dé ọ̀bí ayọ̀ ọlọ́run kò sọ ọmọ náà. ló jẹ́ àwọn bì. bẹ́ẹ̀ wájú o ti ń ti ń gaza bẹ́ẹ̀ wájú tó bọ́ sí ibùsà two bees kéèyàn kọjá níwájú ọba kó má kó ba. ẹ báwa ni kì í ṣe jẹ ayé rẹ̀ máa bàjẹ́ ni ìwé sọ́kò mọ jaguar ni ayé rẹ̀ máa bàjẹ́ ni sẹ́fẹ́ wájì. ayé rẹ̀ máa bàjẹ́ ayé máa ń. ṣé jaguar tó jẹ́ ọ̀gá yín gan kò lè rémi bẹ́ẹ̀ wá jì lọ́nà kó ní báwo ni tèmi ṣe jẹ́. ayé máa bàjẹ́ ní aláyéwò kékeré owó ilẹ̀ ṣó ń bẹ́ ṣá ṣó ń bẹ́ ṣá ọmọ òdàdán mọ̀ ọ̀yà túbí pẹ́ṣẹ́ bí lẹ́gbẹ̀ẹ́ bá mi. ẹ má da ìdánwò lára dán kó má lọ já dán ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó àjọwà náà ni.

gbóge gbẹdẹjọ adigi gbẹdigi adinẹ ẹdinẹ adomi. olùdájọ́ mọ̀ṣá wọlé kan lẹ̀ ló jókòó ayé ẹ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. jókòó jókòó àlàyé àgbéjágbé ọba kan. Gizin Jaguar. Ṣé bó ti ń Gaza? Gizin Jaguar. Gizin jagua. Ó máa dá dán wọn sí ìyàn lọ́run. Ṣùgbọ́n mo lè lè. Gizin Jaguar. Ẹ wá lè fọmọ rẹ bọ́ rẹ. Àlàyé gbẹ́ni dákẹ́ owó bí tó wá ṣá. Ṣé ń bẹ́ẹ̀ ni? Gizin Jaguar. Jagajaga. Tó wá lè. O ti ń bí o ìbá one million. Ọlọ́run two bits kan gbẹ́yìn èèyàn sábọn mílì. Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ́mọ̀ ìbá ìbá one million kò sọ́ba náà tí tó máa fi dé jaguar. ọmọ ìlẹ́yẹ wà ń bí ọlọ́run tí ń ga sára àwọn bọ́ìsì lọ́rùn túbí sí wà ń bí èmi náà wà ń bí pẹ̀lú ẹ ọlọ́run. ẹ ẹ ti gbé ìsúwé ọyà èmi wà ní yóò gba ẹ four fifty nine màá lọ́dọ̀ mi cybot cybot fi sọ pé ẹ dira o ẹ dira o kẹ̀dẹ̀ máa wọ̀ ọ́ ẹ eh, kò sí wèrè àjọwà náà ni bàbá àṣírí bàbá mo ń retí ẹ ọdọ. afa atubis ọmọdán. kàlàyé ìjẹ tó dé oúnjẹ ọmọ gan sí ọ̀rọ̀ náà. àbòsí kọ́ lọ fà ó ti yẹ ọlọ́ọ̀ ká àbòsí tó tó. ẹ má ṣe bẹ ṣe tó. ká gbọ́ngbò gbogbo. àṣẹ ọ̀yọ́ àìjì ojú ọ̀la fòtò yóò bẹ̀ tún ní ṣá ọlọ́ọ̀. ẹ ṣọwọ́ yín ló Okay. ṣùgbọ́n ọkọ̀ tó ń sọ lẹ́nu ṣùgbọ́n ọkọ̀ tó ń sọ ṣá ti confam pé ẹ ti bí so wetin kọ àbò kí ló ṣẹlẹ̀. bàbá ló fi so o gbógi èlò kan gbọmọ lọ àgọ kò yé wa kò jẹ wa bó ṣe ṣẹlẹ̀ rárá ọmọ kan dọfẹ mi cyborg everybody bọ everybody jp ni kò sí bàrà kò yé mi rárá ọlọ bàbá Ọlọ́run la so fún wa. gbọ́ tó sọ gbógi èsèkì ni gbógi ègbọ́mọ wọn yàrá. everybody everybody gbé bọ́dì ni ọlọ bàbá mi. ọmọ dọfẹ. ọlọ́run gbójú ṣe wọlé bá kó yé wa everybody gbé bọ́ọ̀dì bẹ́ẹ̀ ni ọlọ. wá ṣé o nàárẹ̀ fíìmù fún mi ni ọmọ jọ fẹ́ báwo. ọlọ́run sọ àdìtẹ́ yìí náà sọ èbí reality mo sọ bàbá mi ọlọ ọlọ bó ṣe ṣẹlẹ̀ gangan ni. ṣé lálùdẹ ni. kò yé mi bàbá mi ọlọ. àbí fàdé yòlóró. kò ṣẹlẹ̀ ni kò yé mi gan ọmọ kọ́kọ́ wọlé ó gbọ́mọ mi. ee mo fẹ́ gbọ́ ọkọ mọ́ mo fẹ́ gbọ́ ọkọ mọ́ because oye sọ̀rọ̀ yẹn gan inú bí mi láì jáde tó fún ẹ ọlọ́run inú bí mi tí máa ìkọ́ máa ṣí ìkọ́ máa ṣí kí n tó lajú mi á get out get away from this place kọ́ mi bàrẹ́. Go get ọmọ money, lára ọmọ disappear ah, ṣé ò sọ ṣé ò nàgé story fún mi ni ṣé ò sọ fíìmù fún mi ni láì ṣe go? ọmọ disappear ah, ọmọ ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o gbógi àbí kí ló ń pè é èmi ń pàṣẹ mò ń kọ́ òun parí àbí o pleso o di pleso tá a bá ti rí ṣe máa tún sí ike làgbèjè ah mo ti sọdán mo ti sọdán nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ ẹ̀ ìlú máa dàrú máa bẹ́ ní ti jẹ́ gbòge gbòge rest in ẹ̀. ẹni bá láyà wá o ìjàmbá jágua jágua ìjàmbá. àlọ́ ah, màmẹ́ lẹ́yìn ẹ̀yìn kò sọ́mọ́wọ́ yàá sìn ìdánwò ara pàjọ ẹ̀ ó kọ́ rò pé áà ah, ah, níbo ó ní kí wàá dúpẹ́ ni o. kò yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ èmi ọlọ́run ló yẹ kó máa dúpẹ́ fún ṣó mọ̀ ọ̀rọ̀ màtí ẹ ti di ọ̀rọ̀ máa ń rà tó pàdé máa ń fi hàn ṣó yí ẹ bẹ́ẹ̀ yẹn so a ti dárúkọ náà wọlíntì bá mi ṣàlàyé bó ṣe ń lọ. ó yà nà nínú ayé nínú ayé ayé ayé ibi tá a wà ń bíbá yìí ọmọ ó tẹ́jú gan sẹ̀ o ní láti sọ pé àjọ wà náà ni kò sí wèrè. kó pọ̀ kẹ̀ ẹ wá mẹ́ẹ̀ mo ti wá sálọ gbà yín ẹ jẹ́ gbà yín kó gbà mí. ìgbà ọ̀rẹ́ di má wọ i. ó pọ̀ àjọ wà náà ni a ti dáwọ́ Barababababadadadadadada gbóge. Ẹni kò mọ ẹni mọ̀ kó. Ah. ṣe oríire. Wá ṣé ìwọ ni gbóge? Ìwọ ni gbóge? Ìwọ ló ń disturb mi lábẹ́tẹ̀ ìwọ ni. Ó mọ̀ ń pọ̀ tí gbọ́n pa mi lèmi jágbá. Wá ta ló ń kí láyà? Ta ló ń tì lẹ́yìn? ó jù báyìí lọ ẹ̀yin dà <laughs> wá yẹ kí n jẹ́ kó mọ̀ ó mọ̀ tẹ́lẹ̀ ní jẹ́ kí n jẹ́ kó mọ̀ máa gbé ẹ débẹ̀ sórí orientation tó níyẹn máa jẹ́ kó mọ̀ next time tó bá ti ń gbọ́ jaguar tó bá ti ń sọ pé já kó tó pe gua kó jẹ́ kí ni kó sáré torí pé tó bá dúró tí mo bá kọlù ẹ̀ hàn bí ẹrí ò lè yé wá ta ló ń kí ẹ láyà mo fẹ́ mọ àbáṣálẹ̀ gangan àwọn tó ń sọ pé kó máa lọ kó máa nìṣó wa àwọn fẹ́ẹ́ kó kúkú tí ò lọ́jọ́ ni o tí n bá kọlù ẹ àwọn tó ní ẹ máa fojú sunkún ẹ o ṣó ti yí ẹ. wà á ní gàíbo ni wọ́n ti gbà kí ló ṣe ẹ̀rẹ̀ gangan kí ló kọ tiẹ̀ nílẹ̀ aláró. ṣé mi o fẹ́ mọ jágùá wọn ò bí ẹrí o gbọ́dọ̀ fẹ́ mọ̀ tó o bá dúró tó fẹ́ mọ jágùá wọn ò bí ẹrí wa sọdá. èmi jẹ́kijẹ́ kò mọ ọkàn máa wá fi ọ̀nà kúrú wé dandruff o kángọ̀ ó yàtọ̀ sí face cap àwọn tó ń wọ̀ wọ́n mọra wọn o ṣùwárí omi dúdú tó ń wo yẹn ó fojú dáró ni kò lè rẹṣọ àmọ̀tẹ́kùn fojú ni kò lè ṣe kí ni kò kí ń ṣẹkùn mọ̀nàmọ́ná ó fojú ọ̀sẹ̀ ni kò kí ń ṣọ́ká jẹ́kíjẹ́ kó mọ̀ kankan next time tí n bá tún pàdé ẹ̀ like mò ń bọ̀ ìwọ náà bọ̀ ó wá kọjú mi àjọ kọjú ara wa. ọ̀pẹ̀lẹ̀ bẹ́ẹ̀ jọ ṣó o ọmọ ni ṣó wá ẹ̀ ṣó wá kéré nu ayé ni ṣó kéré nu ayé ni ah, ó tọ̀ náà kéré nu ayé tẹ́wọ́ fọmọ ọwọ́ mọ̀ yà sí ọwọ́ máa lù kọ́ pa ni. níbo. Ah, ah, ó wá ń gapá òun gapá sáwọn wo ìwọ náà bá òun ṣé ìwọ ọmọ kóun ló wà nínú ìgò tó ń jẹ jíìn. ìyá náà jẹ́ eléyìí ìyá wọn wo. gbẹ́wò ni wọ́n dé street. gbẹ́wò ló dé street máa mẹ́ ẹ jẹ́ kó mọ̀. ìṣòro kan tó ń lọ láyé lọ ń pè mí táwọn èèyàn mi ń tẹ̀sí máa pè mí ní gbòógè ṣó yẹ mo dúró kàkàràkà ó máa sáré kàbàkàbà ni wàá láìtàláì. ẹjọ ṣé mo rí lálàá yìí nǹkan máa ti ṣe mí kẹ́ sẹ́yìn lẹ́ ń bá mi iná wọ́ọ̀d ẹ̀yin lẹ́ ń bá mi tákà wọ́n bí yín wọ́n bí yín bóyá ṣe mí kò sí mi bí kí n tó bá ṣe pé pààyàn wọ́n kẹ̀ one second ẹ máa jẹlẹ̀ but then next time ti máa ń bọ̀ tó bá tún dúró tó kọjú mi wàláì máa jẹ́ kó mọ bí èèyàn tí mo jẹ́ ó rẹ̀ ń dúró wò ó torí pé àwọn tó nìyẹn máa fojú sunkún ẹ̀jọ̀ yẹn so ẹ bàmú tí mo yín wò yẹn ẹ kó wájú mi jọ. Ah, àbábẹ́ máa fọ máa fọ ọ́ jì ni àtẹ̀lẹ́ ah, ká ṣe kí ni ká lù pa lójú báyìí lọ ni lójú báyìí lọ ni àbọ̀ ìyá rẹ̀ kọ́ ẹ jì ni. ó ṣe àgùnpa ojú ọlẹ́yìn o if not. àwọn wèrè ṣe ẹ̀yin tí ẹ kọ́ sí máa fún lówó oúnjẹ ayẹyẹ ò ní dáa ẹ̀rọ tí ẹ kọ́ sí máa wà ní skul ẹ̀yin tí ẹ kọ́ máa fún kẹ́nà lọ́wọ́ skul each as you ma to kẹ́ ma ka two times one two two times two four two times three six fẹ́ kí each as you ma bo yín lẹ́gbẹ̀ẹ́ nu class ẹ̀yin wa ẹ̀ ń sọmọ ògbóró ẹ̀ ń ní lórí títì ẹ̀ ń sọ dàgbẹ́ ah má ṣe mí kẹ́ nǹkan ṣe mí o èmi jaguar. jaguar jaguar jaguar jambo jambo jambo. Jaguar Jaguar ìjàmbá ẹni bálayà kó wá wò ìjàmbá ẹni bálayà kó wá wò ìjàmbá Jaguar Jaguar ìjàmbá ìjàmbá ìjàmbá ìjàmbá. ìjà ń bọ̀. Mbàrà mbàrà mbàrà wú. Mbàrà mbàrà mbàrà wú. Mbàrà mbàrà mbàrà wú. Mbàrà mbàrà. Mo máa ṣe small swimming pool síbẹ̀ ṣó yẹ because another small bar máa wà mẹ́. Then ní ẹ̀yìn lọ́hùn yẹn, mo máa create space fún àwọn ọmọ wa ń bẹ̀. Oh, you know. I'm blushing. You get. Uh, yeah. So then, uh, uh, as time goes on, Atumawa, but the main thing to our local means is okay. you and my kids. No, darling, so thank you. Yeah. Hey! No space. Hey! Lásìbò! Èwo làwọn eré? Lásìbò! Wọ́n láwọn ẹgbẹ́ ìsinmi wa. Ibà lẹ ti wà. Lálẹ́ yìí. Ẹ ní sùúrù wà. Ẹ jọ̀ọ́ Lásìbò kí ló ṣẹlẹ̀? Lórí ilẹ̀ mi ni mo wà, àbí? Ah. Kò ṣe pẹ́ ṣe sọnù ṣe mí sọnà ni. wá lùsùrù <laughs> ṣé òun wà federal ni àwọn ọlọ́mì sọnà. this is my land ilẹ̀ mú ṣẹ̀ṣẹ̀ ra lẹ́yìn ni mo wá fi hàn wife mi kó wá wọlé tí mo ṣẹ̀ṣẹ̀ rà. ilé ta ṣẹ̀ṣẹ̀ ta. yes èmi ni mo ra èmi náà ni mo ra. ó dà ṣàlàyé orúkọ ẹni láláró kí lórúkọ ti tẹ ní láláró ok ṣé bàbá bò sọ fún yín pé ẹnìkan ra bíbà yìí wọn mr ọlọ́runfẹ́mi ó ṣẹ̀ṣẹ̀ ra bíbà yìí. Ah. ilẹ̀ ṣífagbá bí ah, lẹ́yìn sọ pé <laughs> ó ga o ibi bẹ́ẹ̀ òun ṣẹlẹ̀ mr babiaka orí receipt bíbá ẹ̀ mr ọlọ́runfẹ́mi ló wà ń bẹ̀. ó rà kò ní ìdáfọ́ ọlọ́runfẹ́mi ṣá. wàláì ó dà gbé ṣé ṣé ṣé ló pé ni. bùbọ́ yìí sọ you are insulting me. what what okay alaye calm down má wulẹ̀ bá mi sọ english èmi ò gbọ́ english i no go school o me i no go school bá mi sọ yorùbá ó dà ó dà pé mo ní kí n pe ọlọ́pàá fáwọn bọ́ọ̀sì. ó eh, dà pé mi ò fi wọlé. bàbá yín sọ pé òun ti gbowó lẹ́yìn lọ́wọ́ yàn ni bàbá wà bàbá ẹ̀ wọ́n ló gbọ́ ó dà pé òpó mo ṣeré àbí ṣé ṣé ló pé ó dà ní sùúrù. ṣé ló lè rà ó lè kó ṣí èrè ó ṣí èrè jẹ́ ìtúrí ẹbí ìyá àbọ̀ máa wọ àwọn pípù yìí ó sì ní ọmọ ìyá mi àbọ̀ orí nǹkan. ẹ ẹ ní bẹ́ẹ̀sì ó dà kò ní bẹ́ẹ̀sì fún yín ṣá. ọgbẹ́ni tí bá tún rí yín bí ẹ máa kú ọlọ́run. bá a ayé rẹ̀ jẹ́ ìtúrí yín bí. ẹ má bínú jàre ó dàbí mo rójú ìrì bákàbákà. ẹ rójú ìrì. mo sá gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí mo rò pé ta ló ń pè é. ok baba èmi ni mo wá bí by three months ago tí mo wá ralẹ̀ lọ́wọ́ yín. ok ok mo wá mú ìyàwó mi tí mo lọ síbi ilẹ̀ tí mo ra o ká lọ wo àwọn ọmọ boys méjì kan bá wọlé ló bá ní pẹ́pẹ́ sí o ilẹ̀ tèmi ti rà tí mo ti sanwó ẹ̀ three months ago tí mo san five million naira fún yín ló bá ní bàbá gbábẹ́ àká kan tó ti rà lọ́wọ́ yín mo ní kò possible mo ní bóyá àwọn yẹn ṣìnà ni ni mo ṣe ń pè yín pé mo fẹ́ wá rí yín. ẹ ok ẹ̀yin lẹ ra ilẹ̀ nígbà náà àmọ́ mo sẹ́ni ah, ojú èèyàn máa ń tètè lọ lára mi ẹ má bí mo ti rántí mo ti rántí bàbá ti dárúkọ bàbá gbábí àkàrà ló jẹ́ kí n lè béèrè mo rántí rántí báyìí ó ti yé mi kò sí wàhálà ẹ ìgbà tẹ́ wá débi ilẹ̀ wá ní ẹ bá àwọn èèyàn níbẹ̀ wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ àbí. wọ́n a fẹ́ àti ẹ̀fẹ́ wá ṣiṣẹ́ ń bẹ̀ ni mo kàn fẹ́ kí ni ìyàwó mi wá wo ń ta pílánù báwọn bọ́ọ̀sì ṣe dé nìyẹn pé bàbá gbábí tábà sáré ọjọ́ yẹn wọ́n bá pàkánú èmi àti ìyàwó mi. Ah, ọlọ́run ló jẹ́ ọba fún oníkókó ẹ mọ tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ ẹ mọ̀ pé àwa la bàtà tẹ́ ra bẹ̀ àwa náà ni apọ́ǹtì bẹ̀ fún yín pé ibẹ̀ dà yan nígbà náà ni o torí pé àwa la mọ̀ pé kíní ò fi bẹ́ẹ̀ mélòó náà ni ibi tá a tà fún yín ẹ mọ̀ kó wọnú díẹ̀ báyìí kó wọnú gan. kò wọnú rárá hmm. ibẹ̀ dábàá jẹ́ wọ́n mú sọ̀bí ọ̀mí lọ síbẹ̀ eh. wọ́n mọ̀ ó pé pérépéré corner piece dẹ̀ níbẹ̀ in fact nǹkan tí mo fẹ́ ṣe síbẹ̀ á ti draw gbogbo ẹ̀ ẹ ọ̀dà òkè ẹ ká gbà pé ẹ ká gbà pé ẹ̀yin ò yúùsì mọ́lẹ̀ ríra ni ìgbà míì wà èèyàn lè ra lẹ́ńbó mi báyìí tẹ́yìn òbí débẹ̀ ńgbà míì wọ́n lè ní ilẹ̀ bẹ̀rù not uh, unavailable bàbá mm-hmm. tí ń gbọ́ tó ti ń kọrin ọ̀nà abẹ́lẹ́bù ok ẹ ti mọ̀ pé sèmi ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ sèmi fún yín bìkan nù sẹ́wárí ibi tẹ́mi fẹ́ lọ fún yín nísìn ibi ó bọ̀ sí kọ́nà pèsè gidi tí ó tó wá bọ́ sí ojú gbangba tó yẹ pé yóò fẹ́ bọ́ sí owó ọ̀tá lẹ́sìpẹ̀sì mo lè mo lè fi pieces gan kún fún yín. ẹ wo ọ̀rọ̀ pieces or no pieces bá a ṣe wà owó wa la wá gbà á nídìí ilẹ̀ kankan mọ́ rárá rárá látọ̀dọ̀ yín o. ẹ fẹ́ gba owó padà lọ́wọ́ tèmi ẹ̀dùn náà ṣé bọ́n ṣe máa ń ọ̀rọ̀ owó bọ́n ṣe máa ń sọ lásán nìyẹn ṣá ẹ kàn wò pé ẹ máa fi gbé mi kúrò níbẹ̀ yẹn ẹ wá tún fún mi síbì kan nílẹ̀ fẹ́mi ti sọ wẹ́ẹ̀ tí ni mo ẹ má ẹ má gbé wá bá mi o. ẹ má bínú ẹ dàpọ̀ ẹ jọ sẹ́ẹ̀rì ẹ má lọ rò ó wípé bóyá bẹ́ẹ̀ ṣe ń lejú àbẹ́ ń ṣe bákan bákan ẹrùkẹ́rù lè bà mí bákan wípé bóyá mo lè san owó fún yín padà ẹ lọ bẹ̀rẹ̀ tèmi káàkiri káàkiri o mr no refundable lèmi o ah tóbi dé lu èbò no refundable ni mi o èmi ń sanwó para o ẹ wo refundable no refundable a hmm. máa gba owó yẹn lọ́wọ́ yín. ṣé nígbà tí mo ti débi báyìí tẹ ti ṣe ẹ ẹ ẹ mo ti mọ ibi tí ó sórí máa hẹ́ndì sí ṣé ni mò ń padà bọ̀ wá gbowó mi. sẹ́ńtírí ẹ jẹ́ kí n sọ kankan fún yín sẹ́rí nígbà yìí wọn wà nǹkan bíi téèyàn rò pé yóò lọ láàbò olè bá kan wa nǹkan mìíràn tí rò pé yóò lọ lára akọ kó lọ bá bo wa sẹ́rí ọ̀rọ̀ ilé ẹjọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ àwa gan ọmọ pé sẹ́mi pé ìdíjí tó ń jà sílẹ̀ àwa ti gbòòrò pé bóyá a ti wí ni ẹni àṣetà tìrìbùnà lásán la wí ni ó dà báwọn ẹni tuntun wọ́n sì lọ apply ní àbí àbí ibẹ̀ ni wọ́n ti tún ní kéèsì ti wà lọ́dọ̀ wọn ní wọ́n fi bẹ̀rẹ̀ tuntun níta lẹ̀ látọ̀dọ̀ wọn ẹ mọ́tò wa fọ́ supreme tó wà bẹ́ẹ̀ ẹ mọ́ fọ́ tán àwọn tó máa ń là àwọn mọ́lẹ̀ ní supreme tí ó bá yẹ kó àbámúròkó àbámúròkó ti máa tètè gba àdìfìtì ni bàbá olórí ẹbí wa ni máa tètè gba àdìfìtì tàbí mi ṣe strong tẹ́mi ya wòlé gangan lèmi máa ti bàbá amúròkó tí bàbá amúròkó máa tètè mọ̀ sọ pé à ah, ó yẹ ẹja ká gbà sí ẹjẹ ká rẹ̀ sí ẹjẹ ká kú mọ́ ní bàbá amúròkó wọn gbà. ẹ wo wọn gbà sí wọn gbà sí a máa gbowó yẹn lọ́wọ́ rẹ̀. ọ̀rọ̀ mu ẹyẹ nílẹ̀ eh. ọ̀rọ̀ yóò yàtọ̀ sáwọn olóṣèlú eh. so ẹ̀yin náà máa lọ tìbúnà ẹ̀yin náà máa ń gba dìbìtì àbí èmi á sọ fún yín pé èmi ò ń gba dìbìtì bọ̀rọ̀ kí tó bá ń ṣe eh. máa fojú imú yín máa fi fún fèrè ẹ bá mi gbé owó mi kéde lọ bá olórí ẹbí olórí bu yín tó máa ń gba bìfìtì. bàbá mo rò kó lè mọ sọ. ẹ bá mi sọ fún pé ẹ ti ta lè òòṣà ẹ lọ bá olórí ẹbí yín pé eléyìí wèrè ni o máa gba owó mi á pé lọ́wọ́ yín. tí n bá máa padà wá bá yín ẹ ní láìkẹ́ o. ẹ wo ah, mo ti gbọ́ mo ti gbọ́ ti. tí n bá padà wá bí ẹ jẹ́ kí n bá owó mi lẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. wàláì bàbá mo rò kó bàbá mo rò kó ti gbà àwọn eléyìí ọ̀nà tí ẹ tẹ́kẹ̀ẹ́ yìí sì kẹ̀ kò sẹ́wọ́ ènìyàn làwọn ènìyàn o aláfẹ́ fún wọn nílẹ̀ ń bò ní wọn làwọn fẹ́ mo tún sọ fún wọn pé tẹ́ ẹ̀ bá mọ nickname mi dáadáa pé mr no refundable all over the world. bàbá bíi bàbá bíi bàbá bíi wọ́n ní dẹ́ẹ̀dẹ́ẹ̀dì kó máa dẹ̀dẹ́ mi àwọ̀ ẹ̀ mm. sórí àánú yóò ṣe mí tèmi sọ́nà tó mọ̀ pé mo wá sọ fún ẹ gbogbo wọn máa wá sí ibà lóríṣiríṣi àwọn èèyàn wọn máa máa bẹjà sẹẹtì náà bẹjà sí o ogbó tó bá ń pa ẹgbọn gbà káàkiri náà ò ní kó wálé o. sórí tí èèyàn bá bu àbùké kó bu àbùké kéèyàn má fi sítáì pé bọ̀dá tẹ́yìn dùn o èmi ò fẹ́ o tó bá yẹ kó o fẹ́ jàjà pé mo máa ń jáde mo máa ń lọ ṣe bó ṣe wù mí o fẹ́ jà má fi ara àwọn kọ́sọ́mà tí wọ́n wá fún mi ní problem má fi má gbàra wọn wọlé fún mi o tí problem tí kọ́sọ́mà bá wá bá wọn tó bá tẹ́tí èèyàn èyàn tí ẹ máa kọ́ńsóòlù ọkọ èèyàn ni tàbí kéèyàn màsáàjẹ tàbí kéèyàn kánsẹ̀lẹ̀ ó lè sọ kankan nu gbogbo ẹnu o tó bẹ̀rẹ̀ sí tẹ́tí ẹnu mọ́ ni kí ló ṣẹlẹ̀ kankan. kò ní ìdá fún kọ́ńsó kò ní ìdá fún kánsẹ̀lẹ̀ ṣé wọ́n tó fẹ́ kánsẹ̀lẹ̀ rẹ̀ sọ fún mi ṣé mo gbé nínú ọ̀sẹ̀ tá a mú yìí àwọn tó ti wá bá wa tó ti wá bá wa jẹjẹ lórí ọ̀rọ̀ pé ó talẹ̀ fún wọn tún gbélé yìí tún tà fáwọn ìlú wọn ti lé mẹ́ta. ẹ ṣé gbogbo àwọn tó máa ń wá ṣé wọn wá rí dùrọ̀ ni ṣé wọn rí dùrọ̀ ni wọn à lè rí dúró. ọ̀rọ̀ ìgbogbo wọn ló ń bí mi nú ìgbà kan ń bọ̀ ó jẹ́ kó ti bẹ̀rẹ̀ fún àwọn ọlọ́pàá bí àwọn sójà wa. wọn ò ní rántí kó wa àwọn eléyìí rántí kó wa àwọn ilé kẹ eléyìí tó nínú gbọ̀n mi nínú gbọ̀n mi sórí. nǹkan tó ń dùn nǹkan gangan nìyẹn. èlé ó yẹ pé fifty years ló kù nínú ìtòfẹ́ lónìí ìyá yìí àkójọ ìyẹn lórí gbígbé ìgbàdúrà kò fẹ́kẹ̀ ní ẹ̀gún ó bá mi tọ́jú ọmọ fèmí tó ti yẹ. ẹ tó sọ ni pé kémi kókú bọ tọ́jú ọmọ kémi ò lè má bá tèmi lọ. èyí tó bá ti wọ ẹni sọ èmi ò gbàdúrà kú fún ẹ àmọ́ tó bá lọ ten years nínú ẹ hmm. ṣé pé òní ṣe gbowó àwọn olùkú tó ń wí ò ní wù wọn ní má tàbí tó tàkú táyé o tún pé fún kẹ́hìndé ó dẹ̀ tún gbowó ó kówó náà lè rí àgbèrè ẹ tó kò tẹ̀ ń kó yẹn wálé hmm. èmi ti ń gbádùn bí ní gbádùn ní ẹ̀ máa hmm. ṣe nítorí òun rò ní pé kọ́lọ́n gba fàájì kú lọ rẹ̀ kémi ọmọ ṣe fàájì tèmi káàkiri mọ́ irọ́ kò lè jọ sọba ayé ayé máa ń dán di ọjọ́ kú ni sọba ayé pé kémi wá jókòó tí ọ̀họ́ kọjá pé give it to me and give it to you láti wá máa ṣe kò sí tó jọ kò sí nǹkan tó jọ èmi ò lè fóun kankan dèmi mọ́lẹ̀ mọ́lẹ̀ èmi lèmi ń sọ mi lè sọ tọkọ rẹ mi o ibẹ̀ wà nìkan ló fẹ́ máa dájẹ́ ò lè dájẹ́ àti tó wà ní ilẹ̀ yìí ò lè dá fún àwọn ọ̀rọ̀ lẹ́wọ́lẹ́ fún ìwádìí lọ́wọ́ tààrà tó ti gbọ́ àwọn tí wọ́n ń wá tí wọ́n kọ́ àwọn gòdògòdò wa àwọn lọ́jẹ̀ tó bá gbọ́ wọn ti wọ́n ti kọ́ wọn náà báwọn ọlọ́pàá ti kọ́ ẹ lọ ó ti wà nínú àtìmọ́lé fún bí ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́ta kan láyé òní gbowó kankan lọ́wọ́ rẹ̀ wọ́n kò bẹ̀rẹ̀ ọlọ́pàá bó ṣe wà. nǹkan tí mo rí nìyẹn o ọlọ́run ló yọ ìyàwó mi náà nǹkan tó wá bí mi inú jù láyé mi mo wá wá àwọn boys náà rárára méjì báyìí tí kò bá yí pé ìyàwó mi wà ń bẹ́ẹ̀ jọ yẹn ìfà mo lẹ́mu láti sáfẹ́ mi mi ni. Jaguar mo fẹ́ owó mi padà lọ́dọ̀ bàbá Bílí o ìyá yẹn àìfà ah, àti sọ́ọ̀tì yẹn ti pọ̀ jù. ọ̀nà rẹ̀ wù. mo dẹ́ lóhùn. bàbá gbé kó lórí sáìtì yín ṣé ò dá yín mọ̀ ni kò dá yín ọmọ ni ṣé ó ti gbàgbé wípé olúwa ló ń gbowó ìjọ kẹsàrì ló ń gbowó oríta aṣọ tákùn bá bọ́ ó ní bàbá ẹni tó lè bá wọn wọ̀ ọ́ ó ṣe bẹ́ẹ̀ fún yín baba bili lẹ́yìn five million five million naira five good million naira. Eh. tí baba bili ti pọ̀ jù mo fẹ́ kó jẹ́ pé torí tèmi ló máa fi stop rẹ̀. honourable ṣe gbẹ̀gbẹ́ tẹ́ ń bá sọ̀rọ̀ ni jaguar jaguar kan gbogbo ìlú kan ni wọn bí èèyàn bóyá availability price ó ti check ẹ wúlọ ìbalance ẹ. jaguar lọ gba owó mi fún mi lọ́wọ́ baba bili mo fẹ́ owó mi padà. so ìkọ́dẹ̀ sọ́ọ̀sì ni wípé ẹ fẹ́ gba owó jáde lọ́wọ́ baba bili. yes yes kò sí wèrè. ẹ wo owó yẹn gan ló tẹ̀ ṣe kókó owó yẹn gangan la fẹ́ gbà lẹ́yìn owó owó ló tún kù. èmi lè wá bà jaguar owó yẹn máa jáde ṣé ó ti yé yín máa gbó yẹn jáde lọ́wọ́ ẹ̀ ṣé ó ti yé yín but based on percentage ni o àmọ́ ká pàṣẹ tiwa o. lórí èlò lẹ tún fẹ́ gba percentage lórí five million naira. ẹ ẹ lọ gbà fún ara gbà owó díà. let's just jẹ́ ká sì fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyẹn lẹ́nà jẹ́ ká fún wọn lówó jaguar ó yá yọ name your percentage jẹ́ kí n gbọ́. sixty forty. ó ti pọ̀ jù náà. Ah, ah, sixty forty ó ti pọ̀ jù jaguar. honourable ah. ọlábẹ ṣe jẹ́ ni o òní normal day mi jaguar máa pín sí méjì ní fifty fifty ni máa gbà but then mo rí i pé honourable ẹ̀ kí ṣìyàn bẹ́ẹ̀ náà ẹ̀ náà ti domi sílẹ̀ ẹ̀ kẹ́kẹ́ sixty forty chief sixty forty ṣé mo kàn ti máa ṣe jẹ́ ká ṣe báyìí jẹ́ kí fún yín twenty. Ah! ṣé mo ní sùúrù. ẹ má lọ fà ẹ má lọ fà twenty ò lè wọ̀ láéláé. ok máa fún yín thirty jẹ́ ká close ẹ̀ bẹ́ẹ̀ yẹn máa fún yín thirty díà jẹ́ ká fún wọn thirty kọ́kọ́ tiẹ̀ gbówó mi fún mi lọ́wọ́ bàbá yẹn ok let's make it thirty seventy please. honorable. wò má ṣiṣẹ́ sí ní nǹkan púpọ̀ ọ̀wọ́ mi ẹ kọ́kọ́ bá mi gbó yẹn mi ò fẹ́ lẹ́yìn mọ́. I don't want the money. And mo, mo, anything to ever my ṣe kó yẹn sá bọ̀ sí mi lọ́wọ́ padà. I want my money. Yes. Please, Jaguar, jọ. Deal. Honourable náà ni. Deal. Honourable. Mo dá ẹ lóhùn. Tójú bá yẹjú kó mo máa yẹ. Ìwọ má wọrí. Ìwọ ṣáà gba owó fèmí náà. Tójú bá yẹjú kó mo máa yẹ. Àbídíà. Sọ́ọ̀tì yẹn ti pọ̀ jù náà. Ah, ah. Nínú ìlú yìí, nínú ìlú tí gbogbo wájọ tájọ wà tájọ ń ṣe ní nǹkan kòrókòrò yìí. Jagua, mo ò fẹ́ kówó yẹn pẹ́ mo ò fẹ́ kó pẹ́ o. àlàyé àwọn bẹ́ẹ̀ máa fa sìgá kò ní bàjẹ́ mi mọ́ ń pa ẹ. jagua, Jaguar Jaguar jambo jambo jambo Jaguar Jaguar jambo ẹni bá láyà kó wá o. ẹni bá láyà kó wá wò ìjàmbá jagua jagua ìjàmbá ìjàmbá ìjàmbá ìjàmbá jagua jagua ìjàmbá ìjàmbá nbara nbara. wọ́n tí o mọ̀ pé lórí burúkú lọ́kọ̀ ẹ̀ ṣá. ó confirm ẹ̀ kíròrè lọ́kọ ẹ̀ èmi jaguar mi sọ fún wípé kó dówó lówó padà ó mú mi ṣeré kò sí èrè máa jẹ́ kó mọ orí èèyàn tí mi jẹ́ kó dá mọ ní máa gbé débẹ̀ máa jẹ́ kó rí fíìn bọ́tí orí wọn tiẹ̀ ibi tó máa kú sí ló wà ìwọ ni máa fi ránṣẹ́ sí i yá tó bá ti rí mo ṣe é máa mọ̀ pé mo ò ṣeré àtọ̀ ṣe rí rẹ o lórí bàbá délé tẹ̀ ń wò yẹn èèyàn kò gbọdọ̀ bá gbọ́ pé ìwé yé gbè mí bàbá bílẹ̀ ò tọ́jú ilé bàbá bílẹ̀ ò tọ́jú ilé ẹ wò á máa káwọ́ sílẹ̀ káwọ́ sókè pé kò sí kankan náà ni kí mo fẹ́ ṣe bàbá bílẹ̀ ò kówó délé ìgbà mi lè jẹ́ kí mi máa jẹ́ kí wọ́n máa lọ kóun máa bọ̀ níbà ṣe bó tó ń gbà owó olè tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ṣe bí ẹjọ́ ẹjọ́ ń jẹ mi ṣé bẹ́ẹ̀ kọ́ kó lè mọ̀ pé mo ṣe rí i. sọ̀rọ̀ pé lórí burúkú ni ẹ ṣá ẹ̀ ń jágbá ló ń sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí àmọ̀ bẹ́ẹ̀ ṣeré ni owó ọ̀nà rẹ́bù five million tí mo ní kó dá padà kí ló ṣẹlẹ̀ kò sí èrè ṣùgbọ́n wá five million yẹn kọ́ ni wàá san mọ́sìn owó stress tó gbé mi ṣe pé mo drive ara mi mo á gbéyàwó ẹ̀ lé wàá sanwó ẹ̀ papọ̀ owó bẹ́ẹ̀lì àwọ̀ ẹ̀ two point five ni ó jẹ́ seven point five seven point five ni kò dà sí mi sori tí sẹ́ẹ̀ bá lù tí mo bá lówó yẹn ìyàwó ẹ̀ ti lọ ìyàwó ẹ̀ ti lọ mo ṣeré o títí ẹ bá nù tí mo bá rówó mi. má expect pé àfojúrí ìyá ìwọ ẹ mọ kò dẹni dúró síbẹ̀ ìwọ gan máa tẹ̀lé ṣùgbọ́n bílítà ń gbé kiri yẹn ó máa tẹ̀lé bó ṣe gan mo sọ fún ẹ mo ṣeré o. ẹ wo kí n wo ti bílí ẹ wò bàbá mi ẹ má ṣe bẹ́ẹ̀ o ó ní ìka tó bá ṣe òun lọ́ba máa ń gé ẹjọ́ nítorí ọlọ́run bàbá bílí ló ṣẹ́yìn ẹ má mutí bílí mọ́ ọmọ kékeré ni. ìbọn ọmọ onílẹ̀ ìwọ náà ṣóòkì ń talẹ̀ ni ẹ mọ owó jáde ó kéré two point five kò pọ̀ rárá mo ṣàánú yín náà. bàbá bílí ò ní sóríire o ẹ wò ó mi mọ kọkọ ń palẹ̀ o bàbá bílí ló ń talẹ̀ èmi ò ń talẹ̀ bàbá bílí ló ń talẹ̀ ṣé wàá rí bó ṣe ń talẹ̀ yẹn tó rọ tó ń ta gbogbo ẹ káàkiri tó bá délé inú tata fàyẹ̀yàn náà ló bá máa sọ á ní kò sówó kò sówó ni agíyíbà la máa fi gbowó ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ́ ẹni tí ò jẹ gbẹ má jẹ ogún gbé ẹ ṣàánú mi bàbá mi ẹjọ nítorí Ọlọ́run mi ìtàlẹ̀. ọmọ orú ọmọ orú ọmọ kan tí wàá ṣe lámìrán pé ọ̀tá tún wá fún kó mo fi ọ̀tá before twelve tí mo bá rówó yẹn ó lọ nìyẹn o. ọlọ́run ní kí ẹ má ṣe bẹ́ẹ̀ ah, ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n lọ bílíbílí wà lé ah. Ha? Ah, ha? Ti mọ sún mi rè. Àwọn èèyàn láyé ìwọ̀n kọ àdéhùn ni. Àdéhùn ni tí wọ́n bá wà padà wù wọ́n mọ̀ ní every disappointment is a blessing. Blessing olórí burúkú wo? Okoye ni. Ah! ah! Bó ni? Wọ́n rẹ́ dà, ń sọ fún yín kẹ́ fọkàn balẹ̀. Ẹ wo ewu ti wà o, ewu wà àtẹ̀bá ní kò ṣe wu ẹ̀ńtà mi ni o ewu wa o ẹ má yẹ ẹ̀ńtà yín o. sẹ́tìrì sẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti kọ́kọ́ fẹ́ mọ ọkàn mi ti kọ́kọ́ fẹ́ mọ kó lọ́dọ̀ yín pé bóyá àbí bóyá kan ń gbé mi láńdíkàpù ni mo rò pé ń gbé mi gógó ni àmọ́ báyìí ọkàn mi ti balẹ̀ mo ṣe rí yín sẹ́rí olóbùkún ọmọ jágọ̀ àrùn wèrè gidi ni o kì í ṣe wèrè téèyàn lè má dẹ̀ tàkúté fún o bó ṣe wà ó ti lóun ó ṣe wèrè fún mi èmi máa ń wò níwò pé ah mélòó lára jaguar mélòó lára jaguar àmìgbà tó wọlé dé ọkàn bá mi láàbò ni wàláyà àti ó gbé ìyá bíríkì lọ ìyá bíríkì lè dé mi máa ń pè ní màmá ìyún ìyàwó mi ó gbé lọ o. torí bó ṣe wà yẹn ìyàwó yín ó kéré gan nǹkan tí màá bá yín gbà ní ìṣẹ́jú kan ẹ má kàrán ṣòye yín ah. ẹ má wọrí. kí lẹ rò pé wọn sọ kí ni kí ni à ń sọ kí ni à ń sọ à ń sọ̀rọ̀ jaguar jaguar ọmọ ìyá ọmọ ìsìnwé gan jaguar tó gbé níjọ́ ìdìbò àpótí ìdìbò báyìí ní jágbá ti gbé àkótí ìdìbò tí wọn bá tún gbé àkótí ìdìbò sọ àkóyọ kó máa gbé já ni kó máa já lọ kọjá o ó dúró báyìí àwọn òyìnbó dúró báyìí àwọn ọlọ́pàá mi dúró àwọn ọmọ gbọ́dọ̀ gángan dúró ó sì ń káàbò fún rẹ̀ wọ́n fún rẹ̀ níka níka níka níkọ point níka níkọ point kò sẹ́ni kan tó lè challenge Jaguar o kò sẹ́ni kan tó lè challenge Jaguar o bábílíkì ṣé kí gbé yín débẹ̀ ṣẹ́yìn kan tí jaguar tó bá dé wọn lẹ̀ ṣẹ́rí ìyá mi tó wà ń bi àsín ó máa tù ó máa tù ibi tẹ́lẹ̀ wọ́n ní sọ̀rọ̀ yàrá ìyá jaguar ló sọ̀rọ̀ ń o ṣé ìyá ṣé. kò kéré nu ayé o ya mi ni òrìṣà tèmi eléyìí. lémi gbóge ayé èmi gbóge fara mi ò ṣàlàyé bó ṣe jẹ́ fún ọ. gbóge àbí kí wọ́n pe nǹkan yín lẹ̀kàn gbóge gbóge. ọlọ́run kò pé méjì. tọ́ba dẹ̀ sẹ́rí èmi gangan mo kàn ṣiṣẹ́ wẹ́dà ni mo kàn fi ń pa ọ̀dà ni èmi gangan mo nílẹ̀ ni mi o èmi náà láwọn àbámọ̀dá kan lọ àmọ́ ìjọ tí nǹkan bá ṣèyàn èèyàn lè má lè wí kankan dùdùdù bẹ́ẹ̀ ni níjàgbà ṣe já wọlé ló fi gbé yabili kìlọ̀ tí ọba jẹ́ bẹ́ẹ̀ sẹ́mi náà wàá wẹ́ bá ní. tọ́ba di one on one tó di sixty by one twenty ní oríta ìyàkọ́ ọmọ ògbọ́nlé ṣé kò ní bá ṣe bá ṣe bọ̀ ó ń lè bára wa wí ni àmọ́ ó ti jẹ lọ ó ti jẹ lọ náà ó ti jẹ lọ ó ti jẹ lọ ló ló ṣe claim ransom lọ́wọ́ tèmi lọ́wọ́ tèmi ẹ tọba ti ní ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi gbà á lẹ̀ kò sí wàhálà kówó tí wọ́n sá mọ́tò ju ti tọ̀dọ̀ ti jágbà gangan lọ ní ti ṣe mí gangan nù. kí ló ń jẹ owó. àlàyé owó bíi ti báwo àwa ń gbowó ọ̀fẹ́ nígbàlà ṣàlàyé fún wọn. bàbá ẹ bẹ́lẹ̀ bẹ ìtumọ̀ ànígbà kí ni àṣẹ mọ́ ọmọ ni. Eh? kí ló ń ṣí ẹ̀ ṣọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé òun bá ṣe ń ṣe ni kí ló ń ṣí ẹ̀ ṣọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mọ̀dáràn ẹsẹ̀ ti rí ṣe ti tọ́ bá ya wọ́n ní jésù wọ́n ní jésù ti kú ìwà bíi jésù kò lè tán láyé ìwà pẹ̀lẹ́ ìwà tútù ọmọ yìí wàá sí oríire ó sì àwọn oríire. mi ẹ tọ́ bá ní kó kú ní ìwèrèwé ọmọ rẹ̀ ni ó kú bẹ́ẹ̀ ni èyí ó nu o ẹni tó tún rò pọ̀ ọmọ ìgboro tó tún lè máa bójú pé owó ràn mọ́ lójú owó ràn mọ́ lójú ó wá mú wà tútù mọ nípa àìfi towó kun ònu ṣètìrì oní ọfẹ sẹfún mi ọfẹ lọ bá mi fèsì jagua òní jẹ kó rí ransom gbà á Ọlọ́run ọmọ yìí ẹ e, o ànábì kan lọ yẹ kó lọ dà o gbàgbé tó bá sọ pé ànábì kan tó bá àwọn obìnrin àyè gbà wọn pé Ọlọ́run gbà wọn láyè láti jákè kó àwọn obìnrin náà jẹ́ kan lára àwọn ànábì ní akéwìlódé ìwọ náà yẹ kó o ní nọ́mbà o ó yẹ kó o ní nọ́mbà o nínú àwọn ànábì o àmọ́ a ti sọ pé ọlọ́run ti sọ pé ọmọ mọ̀ ni ó lóun ò ní dá àwọn obìnrin ànábì kò sí níta fẹ́ẹ́ ṣe sí o kò sí níta fẹ́ẹ́ ṣe sí o. Ah ṣé ẹni yẹn ní bójú mi jẹ. a lè bójú yín jẹ ọ̀gá ẹjọ o ẹjọ o jọ bẹ́ẹ̀ ṣe bójú mi jẹ ẹ dákun torí Ọlọ́run àwọn tí wọ́n fowó tọ́ tó jẹ́ wípé gbogbo nǹkan tiwọn tiwọn owó owó owó owó owó owó. bábílíkì ìtumọ̀. ìtumọ̀ ni pé pé pé nǹkan tí ò bá yẹ kẹta kẹta ni. ṣé gbogbo gift lè yẹn ń tà sá. túmọ̀ yẹn. kò yé mi kò yé mi sọ yé mi. Da da da ma Dora mama mama mama. Oúnjẹ. Léwájú. Oúnjẹ. Mo lé ẹ gan. Mo ń jágùá. Ọba mi nǹkan fẹ́ fi ẹ ṣe. Mo fi mí kalẹ̀ ọlọ́run tẹ̀lé ọmọ àti ọmọ tí ò ní ràn. Jaguar ọlọ́run sẹ̀ kò ṣẹjọ́ mi ìwọ́n náà ṣàyè bọ́mọ lẹ́lẹ́ ẹ̀ ṣe lọ́n pin dán ọmọ níbi àkìlọ̀ ọba kí màá tiẹ̀ ká tẹ̀lé máa jọ ti ń gaza kò dẹ̀ pẹ́ ọmọ ẹ̀wọ̀n ẹ̀ lọ́n ṣe bíi wèrè ó lọ́n ṣe bíi kí ni ọmọ ṣe ní kí wàá bá ẹ̀. ìlú ọmọ ọbẹ̀. street ó tiẹ̀ kò tó lọ́ọ́ fi mi Jaguar kalẹ̀ kò ló ń tẹ̀lé ọmọ tí o níbo kò yàtọ̀ síra wọn àmọ̀tẹ́kùn fojújẹkùn ní kò kí ń ṣòun omi dúdú fojújarú ni kò lè rẹṣẹ wọn bí èèyàn jaguar kò fọ́nbù ọlọ. iná mọ ọbẹ. ọkọ sí èmi. sórí pẹ̀lú títí pátá àwọn bàbá bílí tó ló ń sọ fún mi yẹn first assignment máa gbé fún ẹ nìyẹn kò sí wàhálà jẹ́jẹ́ lọ́mọ èkó wà. déwájì. mo ń jẹ. bó ṣe wà ah! ní bẹ́sẹ̀ ní nọ́mbà wọn. lásìkò tí. tani kò pọ̀ sẹ́. bẹ́ẹ̀ kó máa kọ̀ sí o. I can't wait yas. bẹ́ẹ̀ kó máa fi dán wọn bí yẹ ẹ̀ mi lára ẹ̀. I can't wait. but then bá di nọ́mbà wọn ọwọ́ ẹ̀ ló kù sí ẹ̀ nǹkan tí màá ṣe fún ẹ ni wípé ṣubú lásẹ̀ sóúnjẹ. <laughs> lẹ́yìn èmi kò sọ́mọ ọmọ. A mini glasses. wájú kò ní access oúnjẹ máa fún ẹ ní kankan sàn má ṣe mistake o má ṣe kí ni má ṣe mistake. mo mọ̀ wípé ìwọ àti ọmọ àsìn yẹn ẹ súnmọ́ra yín gan. gidi gan lẹ́yìn mi kò sọ́mọ mọ́ ẹ máa tiẹ̀ náà. eléyìí wàá gbọ́n sóúnjẹ má ṣe mistake o gbọ́ mi dáadáa wá ṣe kí ni wàá gbọ́ sóúnjẹ tó bá ti gbọ́ sóúnjẹ wọn bí ẹ̀rí system ẹ̀ máa change a máa ṣe kátikáti tó bá ti notice pé system ẹ̀ ti ń change gbà omi ìròyìn ẹ̀ dá sí lára. jaguar mo rò pé àwọn kan tó fẹ́ gbé fún mi àwọn kan ńlá ni kí eléyìí fẹ́ ṣe. àyè ah. kò dádán mọ. wọ́n pé onídán lọ́mọ yẹn. Bẹ́wàjì má lọ fà á èmi tí mi pè ẹ́ tí mi dẹ̀ nǹkan tí mo fẹ́ ṣe wà àwọn kan tó ń wà lọ́wọ́ ẹ̀ idán ni wọ́n o o dádán mọ̀ ni o tó bá dádán mọ̀ wá mọ̀ pé wọn kiri àtọ̀ wọ́n kàn ṣe mo jẹ́ kó ṣe jẹ́ kó lọ bóyá kó ṣe lọ. Ọlọ́run sètì yìí pàtì nọ́mbà wọn. ìwọ ló níṣẹ́ yẹn o. kò sí wàhálà ìwọ ni mo fẹ́ gbé débẹ̀ o. kò sí wàhálà. bẹ́ẹ̀ bá jí o fresh tó tọ̀ but then ojú kọ́ ni kíyàn. kò sí wàhálà ọkàn ni o. èyí gan lè wait kí n try ẹ̀bà yé. kò sí yẹ kò sí wàhálà mo dé tán mo dé tán ó kọ̀. màmá ọmọ méjì fẹ́ yẹ ọkọ lẹ́yìn kò sọ́wọ́n mọ́ òun náà lè lẹ̀ ẹ̀ka máa ń lọ jẹ́ tòun níjọ nìkan lè lẹ̀. Adoru bẹ́ẹ̀dọ̀rù àgbẹ̀ bàbá mi bàbá mi àjísàsọ́mọ̀ bẹ́ẹ̀ ní dasẹ́ gbógè gòkè. ara bàbà bàbà bàrà dàdàdàdàdà gòkè. ẹni kò mọ ẹni mọ kó. ẹni kúkúrú ló pẹ́ ní gígùn ránṣẹ́. ló pẹ́ ní yúkúrú ránṣẹ́. ara gàgàgàgàgàgàgàgà ní tàrà gòkè abẹ́rìn àdìsá àbí ẹ̀ náà àṣepọ́gùn kéré ṣe ẹ̀ lè mú ẹ̀ <laughs> tó bá tún ayé wa ó máa tún yan ni àásìn. yàrá ìjà ẹ̀ mo sọ fún ẹ máa padà jẹ́ nọ́mbà wọ́n yẹn lé e lórí. bẹ́ẹ̀dìgì àdínà àdínà àdómi. àjágbà ah, yàtí wọ́n ti fò mi ò bí wẹ́lẹ́ ìwé o. ọkà ṣe kí ni. jágbà ọkà ti fò. kí ló ṣẹlẹ̀ gbẹ̀mídébẹ̀ kí ló ṣẹlẹ̀ ọkà fún mi dùn àwò kí ló ṣẹlẹ̀ mo ní kí n ṣe fọmọ yẹn náà mo ṣe ṣe fún un mo ti fi ẹbùn tó ní kí n fi sí mo ti fi sínú oúnjẹ kí ẹ dán mi sí lára lọ́mọ bá dísà bí aláìṣà mi jà bí kí wẹ́rẹ́ rí o ó dísà bí a ni o ó tún àbáyé. kí lè sọ pẹ̀lú pọ́nmọ́ yẹn ń dísà ẹ ó ń ẹ ó ń ẹ ṣe ṣe mú mi ṣeré ni ó dìsàbí ẹbí tí wàá wò kí ló ṣẹlẹ̀ ṣé ìgbà tó fún ní kíní ẹ̀jẹ̀ ṣé kò ṣe kàtìkàtì ni. ó ṣe káàkà tó ń gbé ọ sílẹ̀ ni. ẹ kí ló wá da sí lára náà. ó bí tẹ́sí bàbá mo jọ ọba ah! yẹn ló gbé àbí aláìsàbí ah! jọ. ọmọ ó jẹ́ mi náà o. ọmọ àá ah! sí. ó jẹ́ mi bóyá ní kí wàá bẹ́ẹ̀ o ó ti kí báyọ̀ kí ló ikọ́ ti bàjẹ́. etí báyìí. Ah, ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àbúrò àjí kí ló ṣẹlẹ̀. kí a máa ṣe sí báyìí. Ah, ọmọ. ọfẹ ah. ọmọ ẹ má díṣà pé wọn hà bí ẹyin o mi mọ o mi mọ délé sí o. mo fẹ́ ṣe báyìí kí ẹ ṣe báyìí kí ẹ ṣe báyìí. ìtẹ́lẹ̀ díṣà pé ó ní àbí ẹbí wẹ̀ ni o kò dé mi gan o. ìwọ jágbà ìwọ eléyìí ṣe mi eléyìí kéré inú ayé ọmọ pínísí ẹ ọmọ tèmi trade ìwọ tí mo mú ní kọ́tà tí mo ní pé kó wá fẹ́ lápẹ́lẹ́ kó wá ti gaza ó wá ń bọ́ ló ń gbà bọ̀dẹ̀ sí mi. kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣé ọmọ pọ́ ọmọbìnrin tó bá fàákú ló máa calculate ṣé ó yíyẹ ìwọ jágọ̀ àti ìwọ bẹ́ẹ̀ wá jì ẹ̀yin méjèèjì ẹ wò kékeré wo lẹ̀ nílẹ̀ máa ráyè mọ́. Ah, mo ti gbà fún ẹ mo ti gbà fún ẹ jọ̀ọ́ ah, ẹsẹ̀ ọ̀gbẹ̀rì ni wọ́n ti ń yọ ọ́ jọba ṣe bẹ́ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ wá ṣe bẹ́ẹ̀. táwọn ìbí wa fẹ́ bọ́ wa ní ẹni kò mọ ẹni mọ kó ẹni kúkúrú ló pẹ́ ní gígùn ránṣẹ́ ló gbẹ ní yúkúrú ránṣẹ́ ara gàgàgàgàgàgàgàgà nítara gbòkè. Dọ̀dọ̀dọ̀ mamamamamamamama ooo. Dọ̀dọ̀ mamamamamamamama ooo. Gbòkè. Gbòkè. Ó ń bọ̀ kẹ́bìlà. Ó ń bọ̀ kẹ́bìlà tanto tàǹtò ojú ẹkùn o gbòkè gbòkè.